ẹni tó ń kírun tí ó mú sútúrọ̀ kí ni distance ta lè fi gba wájú rẹ̀ ẹni tó ń kírun in tó ní níwájú rẹ̀ kò ju ibi tí ó forí kanlẹ̀ lọ ibi tó ń wo forí kanlẹ̀ ibi tó ń ní mọ́nu ṣùgbọ́n àwa fi àyè díẹ̀ lẹ̀ ẹ́ ká ní kó wọ́n máa gbé sútúrọ̀ náà láàrin ibi tó ń forí kanlẹ̀ sí àti ibi tí sútúrọ̀ rẹ̀ wà gáàpù tí ó tún máa bẹ láàrin méjèèjì tó ṣe pé ó lè gba bí ọmọ ẹran kọjá torí pé sunna ní sọlá sọ pé tá a bá ń kírun káwa gẹ́gẹ́ fúnra wa súnmọ́ sútura wa a nílẹ̀ mọ́ tán yẹn o ṣùgbọ́n a fi gáàpù lẹ̀ láàárín àwa àti sútura wa ni sótó yẹ pé n tó máa ṣẹ́kù lẹ́ǹkan kékeré ni ó ṣẹ́kù nígbà tá a bá la ṣe ìforíkanlẹ̀. E ṣó ti ń sìn ẹni tí ò bá ti wá mú eléyìí àwa kọ́ la lè gba wájú ẹ̀ kọjá ní titi wa mo rò pé ó clear nísìn ká ní pé bíi tí màá forí kán leléyìí ẹ space pdf wa tún wà báyìí èèyàn kan wà kọjá ní after abẹ̀yẹn ni ẹni yìí ò lẹ́ṣẹ̀ bó tilẹ̀ ewu kó mọ́ kò lẹ́ṣẹ̀ tẹni ẹ bá lóun ò ní kọjá òun náà kàn ń fi àìmọ̀ kan ṣe ní tí ó ń ṣe ni so kò sí nǹkan kan tó burú kóun kọjá lókùngbà tí ó bá ti sí ní agbègbè bí tí ó forí kan ní tó lè fi bí spéèsì díẹ̀ lẹ̀ òun ló ní ẹ̀ṣẹ̀ wípé kò mú sutura ṣùgbọ́n bí ó ṣe mú sutura yẹn náà àwo ò ní gba ibi tí ó forí kan lẹ̀ ibi tí ó forí kan lẹ̀ sí àwo ò ní gba bẹ̀ yẹn ṣùgbọ́n ẹni wí ẹ̀ lẹ́yìn yẹn ẹ́ tàbá ti fi spéèsì díẹ̀ lẹ̀ a lè ṣe kíni a lè ṣe a lè kọjá ń so a lẹ́ṣẹ̀ bó tilẹ̀ wù kí. The Guidance Facebook page. Follow, like, and share.